إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل إن الله نعم ما يعظكم به إن الله كان سميعا بصيراً أعوذ بالله من الشيطان الرجيم أذن للذين يقاتلون بأنهم ظلموا وإن الله على نصرهم لقدير الذين أخرجوا من ديارهم بغير حق إلا أن يقولوا ربنا الله ولولا دفع الله الناس بعضهم ببعض لهدمت صوامع وبيع وصلوات ومساجد يذكر فيها اسم الله ومساجد يذكر فيها اسم الله كثيرا ولينصرن الله من ينصره إن الله لقوي عزيز صدق الله العظيم الحمد لله رب العالمين والصلاة والسلام على خير خلقه محمد بن عبد الله صلى الله عليه وسلم وعلى آله وصحابه wàtàbíyìn wàtàbíyìn bí ìsánilá yóò mẹ́ ọ̀pọ̀ ni fún ọlọ́ alhamdulillah adúpẹ́ ní ẹ̀kan sí alhamdulillah àparí ọpá pẹ̀lú gbólóhùn alhamdulillahi rabbil alamin ọba aláàánú ọba oníkẹ́ tó túnú ká máa bẹ̀lẹ̀bẹ̀lá ilé ni ọba náà ládúpẹ́ fún alhamdulillah atọrọ ìkẹ́ ìgẹ̀ fún anábọ̀wà Muhammad sallallahu alaihi wasallam gbọ́ anábì ọlọ́run atọrọ ìkẹ́ ìgẹ̀ fún wọn ọmọlẹ́yìn anábì atọrọ ìyọ́nà ọlọ́ba fún wọn àmín ìyọ́nà ọlọ́run bá náà lọ́jẹ́ kó lórí àwa náà àmín wa mafhumuha al tàrífù dáúlà tí wà mafuhumu ha al'am gbólóhùn dáúlà gẹ́gẹ́ àkọlé gbogbogbò wa náwó bìná ìdáúlátín mutatọ̀wírà náwó bìná ìdáúlátín mutatọ̀wírọ̀tín towards building a developed country àwọn yẹ̀wò gbólóhùn dáúlà inú èdè Lárúbáwá pọ̀ wá látara fi mẹ́ta dáàlù wáùlá ẹ̀rẹ̀ tó sì náwọn àtúmọ̀ pẹ̀lú ká fún ní ẹ̀wọ̀ dómà ẹ̀rì ó sì jẹ fatia dáúlà dúúlà méjèèjì ló lè wá nínú àwọn àtúmà tó túnmà sí inkilabu zaman kí àsìkò yí padà tàbí ètèkọ́ min hali kí nǹkan ìkáwà ń kọ́nìṣàn kan kí nǹkan ṣe wá yí padà bákan náà wà fìlà hàr tó ẹgbẹ́ tó gun jíjà ni kí ogun yí ó lè yí sí ó lè yí sọ gbogbo ẹ̀ náà náà ń pè ní ìtumẹ̀ náà ní dáúlà ni alìgálàbà ìborí ẹ̀rì ìtumẹ̀ náà dáúlà náà ni ìtumọ̀ dáúlà náà ni borí gbogbo ilé ní ìtumọ̀ tí a tú nínú èdè bákanáà alintisọ́ alẹ́lẹ́adù kí a borí ọ̀tá ààrẹ náà ni ìtumọ̀ náà ni gbogbo ìtumọ̀ yìí ni wọ́n tú sọmọ́rì náà ni pé in tí ò dúró sójú kan nǹkan tí ò dúró sójú kan ló ń jẹ́ dáúlà ẹ̀sìrì náà lóòtọ́ ìgbésí ayé ò sí kí ni ojú ó sójú kan nígbà míì adùn hmm, nígbà míì yóò dùn nígbà míì yóò tún mú ìdàkejì wá ló kan eléyìí ni àwọn àtúmọ̀ tí àwọn alábá tù sí wọ́n ní tó ti bẹ́ẹ̀ náà tó pédè yìí dánwólá ti di èdè tó gbajúmọ̀ lọ́dọ̀ àwọn ará west àwọn náà wọ́n máa ń lò gbàtẹ́ wá ń sọ bó náà sí máa ń lò àwọn nǹkan tó túmọ̀ sí ní ọ̀dọ̀ tí wọ́n náà oríṣiríṣi ni wọ́n ní ní ọ̀dọ̀ àwọn gẹ̀ẹ́sì wọ́n pè ní state states ní ọ̀dọ̀ latin wọ́n pè ní state wọ́n pè ní status ní ọ̀dọ̀ àwọn ará Italy wọ́n pè ní stato ní ọ̀dọ̀ àwọn ará France wọ́n pè ní àwọn pè ní erat etat gbogbo ilé ìpátá dáúlà náà ni ọ̀nà táwọn gbà lò ò náà ni ẹwà rí ti àwọn gẹ̀ẹ́sì tó súnmọ́ bí ambo state bẹ́ẹ̀ ẹ̀rì pípa àwọn ní colonize wa àwọn wùsíwá lẹ́nu wùsíwá lẹ́nu làmọ́ pé dáwọ́lá ní state ní ìbámu àwọn gẹ̀ẹ́sì gbogbo ẹ̀ náà wá rẹ̀ látòkè délẹ̀ wọ́n ní tí a gbà lérò náà ni ètò ọ̀rọ̀ àwùjọ ètò ìṣúná owó láti mú ìdàgbàsókè bá ìlú tí ó máa yípadà láti gbà kan dégbà kan pẹ̀tẹ́gbà lérò ò náà nìyẹn gbogbo ń dáa túnlọ ìpátá ìdínú tó wá di istilahan lọ́dọ̀ àwọn àfá tí a kọ́ nípa ètò kásìlú tàwọn tí a jẹ́ mùsùlùmí ní o àtàntí wọn kìí jẹ́ wọ́n tàbá ní káwà di definition ní tàbí ní dáwọ́lá lọ́dọ̀ wọn wọ́n láàkàntí òdì ní 150 definitions. 150 definitions. Ló wà fún. Allah Akbar. Tó ẹ pé definition abala fẹ́ máa kà. Láàfi parí Ramadan ọdún yìí, a nílé kàtàn. Tó dé lé yìí, láàfi wá wo iná àwọn definition tó sọ yí pé ọmọ níwọ̀n àbá gẹ́gẹ́ bí èyí tó lè rọ̀ wá lọ́rùn tó ipé tí ó wá ipé náà ni a bá fi sí kò ní ìdàwà láàmú ìyẹn la fẹ́ wá mú nínú gbogbo ẹ̀ kó lè jẹ́ ní ṣókí gẹ́gẹ́ bí ẹ̀kọ́ náà ìgbà tí wọ́n fẹ́ define láwọn tí ó sì pé wọ́n kẹ́kọ̀ọ́ nípa ìlànà òfin àgbáyé wani adawlatu kama yu'arrifuha rijalul qanun ad-dawli wa dusturi adawlatu kama yu'arrifuha rijalul qanun ad-dawli wa dusturi bil asl hadith wani gẹ́gẹ́ bí àwọn tí a kọ́ nípa òfin àgbáyé gẹ́gẹ́ bí wọ́n sì fún a ní tòmántà ń pè ní dáúlà ní òde òní hiya jama'atun minan nas hiya jama'atun minan nas ó ni àwọn èèyàn kan nú àwọn èèyàn àpapọ̀ àwọn èèyàn kan nú ọmọ tukimu ala wájí ìdáwà fi kìlé mímú ayyáni tí wọ́n ń gbé àyíká kan lórí ilẹ̀ ayé tí wọ́n jọ ń gbíbọ̀ ilọ̀ gbére tí èsì pé bàbá ni a ní gbíbẹ̀ mọ́ watakumu fiha sulta hakimatan tatawalla tatanazzamu bi shu'unihim watakumu fiha sultatun hakimatun tàtàwàlá tẹ̀zíma ṣòónihìm tó gbé àbà ní àárín wọn lórí ilẹ̀ dáńsọ yìí agbára kan tó ipò ń ló ń ṣe ìjọba tó ń sàmójútó ètò àwọn ará àgbé wàtẹ̀bákaná wàtẹ̀dẹ̀bíra umúrihìm yá sì ṣe ètò ti inú ilé àti ìtòta ẹ̀rì jẹ́ ń pè ní dauland àwọn èèyàn kan jẹ́ ń gbé ayé kan lórí ilẹ̀ ayé pẹ̀lú pé àmà bẹ́ẹ̀bẹ̀ lẹ́nu gbére kọ̀lọ́jọ́ àlìkẹ́ àmà ní ọlájà tí a wá rí agbára kan tó ń ṣèjọba lé wọn lórí gbogbo àlámọ̀rí wọn ọba mójútó gbogbo ètò wọn ń darí ẹ̀ ètò lé ètò ta. wọ́n ní ìtàkùn ìdáwọ́dá tó túnmà sí pé ìlú wa iná Nàìjíríà kíní dáwọ́dá ní alẹ́sí ní mùdọ́fù ilé dáwọ́dá tú Nàìjíríà dáwọ́dá tú Nàìjíríà mùdọ́fù wa mùdọ́fù ilé ẹ̀rì orílẹ̀-èdè Nàìjíríà a sì níjọba nínú ẹ̀ ní ìgbàtà gba òmìnira 1960 a pẹ̀lú ìjọba alágbádá ìjọba tiwantiwa gbọ́yá àwọn ológun gbàjọba lásìkò àwọn àgbò ìrúsì àtàwọn yòókù ẹ̀ alòjọba ológun láti ìgbà náà dùn ní nínú gbogbo tí ìjẹjọba orí ilẹ̀ ayé táwọn èèyàn máa ń lò méjì táwà ní òye rẹ̀ rí nìyẹn àti lo ìjọba ológun rí àti lo ìjọba alágbádá rí kó sọ pé 1999 látọ́ wá bẹ̀rẹ̀ tí à ń bá lọ tó ń jẹ́ ìjọba alágbádá ìjọba àtiwàntiwà tó sọ pé definition tí wọ́n fún wa ọba wa náà lára mú ṣe dédé bákan náà ẹ̀wẹ̀ ní ọ̀dọ̀ àwọn Gẹ̀ẹ́sì àtàwọn France àwọn Faransé tí wọ́n fẹ́ divine dáúlà a sọ pé àdáúlàta nizamu siyasiyun ijtimaiyun daruriyun wọ́n lẹ́rin dáńpé ní dáúlà ètò kan tó kó dání ọ̀rọ̀ àwùjọ tó sì pọn dandan tó sì kẹni tó pọn dandan ishmaiyun daruriyun ètò àwùjọ ni tó sì pọn dandan kò sí má ṣe náà li tahqiqi al-maslahati wal-intifa' bi juhudi al-afrad wọ́n ní láti wí pé ìgbìyànjú ń sọ yìí ètò òṣèlú yìí ètò ọrọ̀ àwùjọ yìí tọ́pọ̀ dandan yìí torí kí ni láti lè bá rí àǹfààní láti jàǹfààní látara rẹ̀ ẹ̀rí pẹ̀lú ìsápá ẹnìkọ̀ọ̀kan pẹ̀lú kí ni ìsápá ẹnìkọ̀ọ̀kan nínú ìlú àti àwọn nǹkan tí a bá sábà láàrin ara wọn lọ́dọ̀ àwọn ara wọn gẹ̀ẹ́sì àtàwọn France láti tún lọ́dọ̀ àwọn Germany gbádá fẹ́ tú anna dáúlata wádọ̀ oǹkọ̀nìyàn wọ́n ni dáńpé ní dáúlà o náà ni àgbékalẹ̀ òfin yẹ́sílú bil afrod ilẹ̀ hayati jama'ati limunazzama tó lè pé yóò ti gbogbo àwọn ẹnìkọ̀ọ̀kan inú ìlú á ti wọ́n lọ síbi síbi ìgbésí ayé àsepọ̀ ìgbésí ayé àdáṣe kódà bí wọ́n bá papọ̀ lédè tí a bá jọ wà ní orílẹ̀-èdè kan náà ìgbésí ayé àpapọ̀ ní bí Nàìjíríà ń bí àtàwúsá ni àti Yorùbá ni àti Ìgbò ni àti gbogbo táwọn ẹ̀yà yìí pín sí ìgbésí ayé kan náà láàjọṣepọ̀ ma'nawi wọ́n ní ìgbésí ayé sí rẹ̀ mọ̀nà kẹ́gbẹ́kọ́ máa ṣe tó wù awúsọ ni máa ṣe tó wù kí o bá máa ṣe tó wù kí o máa ṣe tó wù nǹkankan láàjọ máa ṣe pẹ̀lú wípé a rí nǹkankan tó dàbí èèyàn kó dàbá rí ní pẹ̀lú òfin hmm. yastamiddu wujudahu minal qanun tó ẹgbẹ́ nǹkan ire òfin tá a bá ṣe ni ó dàbí èèyàn tá máa tẹ̀lé àṣẹ ni wọ́n ló lè ní wa òfin wa rí kó dàbá àrófin yẹn a sì máa lò asma berwe ẹ̀ wàláhù hukuk ẹ̀tọ́ wa wà nírùpò báyìí dáa fi ase ilé lọ́wọ́ tí olori Ilu, olórí ìlú ó ní àwọn kan ta gbọ́dọ̀ ma pé fún wà aléhí iltizamat bẹ́ẹ̀ náà ló dọ̀rọ̀ yàn fún náà kó náà ní àwọn kankan àlàbọ̀rùn to na gbọ́dọ̀ ma ṣe fara ní wal afrad fi hadha alwad' àwọn ẹnìkọ̀ọ̀kan nínú kan ayé dáa ń sọ yi. yẹtẹ̀bíún yẹtẹ̀bíún alìkọ̀ọ́nún fi hayati aljama'a gbogbo ẹnìkọ̀ọ̀kan nínú ìlú tá ń sọ yìí wọ́n máa tẹ̀lé òfin gbogbo wọ́n máa tẹ̀lé òfin nínú gbésí ayé pa àjọ ń sàṣepọ̀ ní ẹnìkan ò ní máa rúfin kankan máa tẹ̀lé òfin ìlú ò ní rọgbọ gbogbo bí wọ́n ti sọ́dọ̀ nìyẹn inú ìrìsálù tààlé nígbàtí mọ̀ asabana rahimahullah tó náà fẹ́ define dáwọ́lá pọ̀lọ̀sọ̀wé ó ní àdáwọ́lá àdáwọ́lá tó hiyal ìyàjí àtúntẹ̀mtẹ̀lẹ́tì tẹ̀mtẹ̀lẹ́kù ṣẹ̀rẹ̀ ìyàtí istihdamil quwwa aw dáńpẹ́ ní dáúlà dáńpẹ́ bẹ́ẹ̀ ó ní jíhà ní ó lágbègbè kan ní bọ́dì kan ní ẹ̀lẹ́dì ìtẹ̀mtẹ̀lẹ̀ tó ipò ní ìkápá ṣẹ̀ríyàtà ìsìnkìdáàmìlìkúwà ó ní ìkápá kó lo agbára afún ní àṣẹ kó lo agbára wọ̀sọ́lùtọ̀ ẹ̀rí kó lo ìtúmọ̀ agbára ní pé kó lo nǹkan àjà wọ̀sọ́lùtọ̀ agbára ipò àwòsódẹ̀tọ̀ tàbí agbára ipò lórí nǹkan tó bá fẹ́ kó ṣẹlẹ̀ nínú ìlú ẹ̀rì lẹ́bí rí wọ́n ní ìjọba amúnimọ́bọ̀ ìjọba tó kíní amúnimọ́bọ̀ hmm. àwọn olóṣèlú wọ́n ní jí méjì ní bẹ ọ̀kan jẹ́ tọ́lọ́n ọ̀kan jẹ́ tàwọn God government hmm. Allah akbar jí méjì ní ń bẹ lọ́dọ̀ àwọn olóṣèlú wa wọ́n ní jí ìtàlákọ̀ọ́kọ́ ni god ọlọ́run alágbára ẹlẹ́ẹ̀kejì òun ni government ìjọba amúnimábọ̀ amúnimábọ̀ ìjọba fẹ́ mú yẹn lókù kí wọ́n tó dépò wọ́n lè dàbí ara wa ó lè jẹ́ bú ọ̀dẹ́ kọjọ́ rẹ̀ ìjọba ti gbọ́pa àṣẹlẹ̀ lọ́dọ̀ ti di nǹkan mi wọ́n fojú ànáwò mọ́ o wọ́n lágbájá gọ́ọ̀nà ni kò sí fojú rẹ̀ náà gbogbo ẹ̀tí ń bẹ ní stéètì ẹni bẹ̀lá bẹ̀ lọ́wọ́ ọdún tó fẹ́ lù ń bẹ́ ìgbà wà ń bẹ́ kò sí tó lè fìyà sí ipò tí sì máa pa níbi ọtí ni àfẹ́ni ọlọ́run bàbá kẹ́ kágbẹ̀ ìwádìí wá jókòó lórí àga Nàìjíríà hmm. ẹ̀rin Professor Soyinka nígbà tó ń kọ́mẹ́ntì lórí Jonathan láti kò Jonathan ó ní asọ́rọ́kì ẹ sí ti ìbẹ̀yẹ ó dà pé sùn bẹ̀ lórí ẹ àwọn tí a bá rọ̀ tí a bá débẹ̀ wọ́n sí kíni wọ́n tún dé ẹ̀tọ́ wọ́n ní tẹ́lẹ̀ ẹ̀nà ìwòjọ́ jẹ́ àbáṣà ń bẹ lórí àga yẹn tí ọ̀rọ̀ máa jáde lẹ́nu ẹ̀bí náà tẹ́nìkan ọgbà yí pé bí ọ̀rọ̀ ló ṣe rínú gbọ́lọ́ ọba jẹ́ amúnimọ́bọ̀ jí dójú jí lọ hmm, Imam Sabana tẹ́síwájú ó ní àwòhíyà àìhàtò síyàsíyàtò al-mustaqilla tàbí ká sọ pé ìgbìmọ̀ kan tó jẹ́ gbìmọ̀ òṣèlú ìdarí tí ó dáwà tó dádúró bìtẹ̀zímìlà àyàtìlà àmà táà ní kọ́ máa sàmójútó ìgbésẹ̀ ayé gbogbogbò ọmọdéyàn alamasa àti minalart ní àwọn ilá àwọn òdí wọn alẹ̀ kan ẹ̀rì tàbí sẹ́tì ni Lagos State láwàáyí ó níbi tọ́mọ ó níbi Lagos State fẹ̀ dé ó sì níbi agbára rẹ̀ dé òun àti Bìnì wọ́n jọ síkẹ́ ni wọ́n jọ pààrà ní ọgbọ̀ kọjá bẹ̀rún òun àti Ògùn wọ́n jọ kíni wọ́n jọ pààrà ní ọgbọ̀ síkẹ́ ni bàbá tó bá sọ́ọ̀gùn náà bẹ́ẹ̀ bàbá bọ́ sọ́yọ̀ bẹ́ẹ̀ sẹ́ẹ̀tìnú Nàìjíríà náà lápapọ̀ láfimá ní map bàbá Sanbánà ní ibi agbárin bá dé lásẹ̀rẹ̀ dé gbogbo tí jẹ́ àkóso bẹ̀yẹn ìdarí ẹ̀ nígbésẹ̀ gbogbo àwọn èèyàn ó lábí sí lọ́wọ́ ẹ̀rì abraham asasadi dáìmà ní yóò máa ṣèjọba yìí ní ìbámu àgbékalẹ̀ tá àgbékalẹ̀ tó jẹ́ àgbékalẹ̀ láíláí tá a máa gbékalẹ̀ fún iléèdè nínú ẹ̀ òun náà ni النظام العسكري alikuwatu askariya alikuwatu askariya inú àgbékalẹ̀ orílẹ̀-èdè tí ó lè kó láwọlé láìláì o náà ni ọ̀rọ̀ military o nǹkan ogun àtẹ́ntí ọjàgùn orílẹ̀-èdè tí ó bá ní kìsù orílẹ̀-èdè wọ́n sásà kanú láìláì ni dáìmà ni tó bá ti mẹ́hẹ́ orílẹ̀-èdè yẹn lọ́nà pẹ́pẹ́ orílẹ̀-èdè rere inú bí jẹ́ máa ń náwó sí jù láyé ọ̀rọ̀ agbára pàbẹ̀ tó bá jẹ́ wá nílé tó bá sí pẹ̀lú mùsùlùmí ni à inú súratù Anfal ní àyà 60 ọgbọ̀tọ́nà tó bá mùsùlùmí wàídù láhùn masàtàtù min quwwa wàídù láhùn masàtàtù min quwwa ọlọ́ni ẹgbára dì fún àwọn ọ̀tá yín ní gbogbo tẹ́ bá ní ní agbára níjọ́ náà lọ́run náà náà ní ẹ̀sìn kíyàn fẹ́sìn jagun kíyàn sọ ẹ̀sìn mọ́lẹ̀ àwọn ìtẹ́ lè jagun ẹ̀nà ẹ̀dì ẹ̀sìn mọ́lẹ̀ níjọ́ tí wọ́n ń lẹ́sìn nù Ẹmọ̀ bí dẹ́rùbà wọn ọ̀tá yín. Ẹmọ̀ bí dẹ́rùbà wọn ọ̀tọ́ látàwọn ọ̀tá yín. Àtàwọn ọ̀tá mí ìjẹ́ ń sápa mọ́tẹ́ ẹ̀mọ̀ wọn tí a ń wo kẹ́ ẹlẹ́kẹ́ tó yọ sí yín. Tí a bá ti mọ̀ pẹ́ yìí ní ìsànà rírọ̀ wọ́n ní jálù ìlójìdì lè pé ìjọba ò lè jẹ́jọba rere kẹsẹ̀ ìrànlẹ̀ àbí kó ní mu'assasatu àsìkàríyà fáàbìtà dúdú sínsìn bẹ́ẹ̀ náà ni an-nizam al-iqtisadi an-nizam al-iqtisadi ètò súnú owó ọ̀rọ̀ àyẹn ni ó gbọ́dọ̀ wà mu'assasa ni tí ó ti sínú kò sínú bẹ́ẹ̀ náà ni anizam alkọ̀dọ́rí ètò ìdájọ́ gbogbo nǹkan ìlà ń pè ní mu'assasatu dawla mu'assasatu dawla ẹ̀ wọ́n bá kaná bàbá asàmbádọ̀ wọ́n bá kaná wàsólètọ̀ wàsólètọ̀ wà ní agbára ní agbára tààfún tó sì bá ìlànà òfin ọba ìlànà òfilẹ̀ ayé mú ọba àṣà ọmọnìyàn mú alágbára ní ìjọba ọgbọ̀ ọjọ́lẹ̀ ìjọba tó bá jẹ́ ọ̀lẹ̀ wọ́n rí fín ó sì gẹ́ni wọ́n rí fín wọ́n rí fún nílé wọ́n rí fín ta wọ́n rí fín nílé wọ́n rí fín ta ilé ni mafúnmù dáwọlá àgbóyìn tá ń pè ní dáwọlá lápapọ̀ wọ́n wá ní نحو بناء دولة متطورة نحو بناء دولة متطورة ẹ mọ̀ pé bàbá ní dáúlà tó lágbára iṣẹ́ ni hmm. ìjọba ó sínbẹ̀ ara ló sínbẹ̀ ilé ní ṣókí kí la ń pè ní dáúlà nínú èdè kí la ń pè ní dáúlà lọ́dọ̀ àwọn tí a kọ́ nípa ètò òṣèlú ètò ìdálùdó pẹ̀lú lọ́dọ̀ ìdálùdó sí rẹ̀ àtẹ́ntọ́ àtẹ́ntọ́ gbọ́ dáadáa kí azọ́lá tagbọ́ ọlọ́mọdé àdáyà subhanahu wa ta'ala ṣáda láìlà ìlànà ẹsẹ̀ ìgbà tó wẹ̀lẹ̀. آمنت بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر والقدر خيره وشره من الله والبعث بعد الموت لا إله إلا الله آمنت بالله وملائكته وكتبه ورسله واليوم